mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ẹni ńlá ló ń ṣe nǹkan ńlá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ olórin ni délé àgbéyọ délé gbòdì ń sọ látàrí bí ó ti ṣe ayẹyẹ ìfilọ́lẹ̀ orin rẹ̀ tuntun èyí tó pè ní ògo tuntun níbi tí ọ̀pọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn tí wọ́n péjú pésẹ̀ sí dé orí aṣòfin kan ní ìpínlẹ̀ èkó ọ̀nàrẹ́bù olúlàdé olóyè tọ́pẹ́ àgbéyọ Fatai Yomi Fashlanso Kúnlé Afod àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọn kò lóǹkà tó ń ti ìlú mọ̀ọ́ká òjìṣẹ́ olúwa Délé Ògúndébẹ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Genesis àwọn ènìyàn kò lè pa ìdùnnú mọ́ra lásìkò tí Kenny Black àti Yomi Fankaleluya ń darí ètò náà bí wọ́n ti ń rẹ́rìn àrín tàkìtì ọjọ́ ijó ọjọ́ àríyá àti ìdùnnú gbà ní ọjọ́ ìfilọ́lẹ̀ náà fún Délé Gold àti gbogbo àwọn tó wà níbẹ̀ tí Délé Gold sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ fún ìfẹ́ tí wọ́n ní sí i ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. wọ́n báyìí Ògo Global ẹ fún wa two minutes wọ́n yá nítorí Genesis Ṣọlá Ṣọlá sọ fún wọn wípé wọ́n sì máa gbọ́ wọ́n sì máa gbọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká Kúnlé Afọláyan oní ó ti ń kí ọmọ rẹ̀ obìnrin kú ayẹyẹ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lókè èèpẹ̀ Kúnlé Afọláyan ló fi àwòrán àti fọ́nrán fídíò ibi tí òun àti ọmọ náà ti ń ya àwòrán sí orí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń fi èyí kí ọmọ náà wípé àṣèyíṣẹ́ míì ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ayélujára ni wọ́n ti ń sọ wípé ìfẹ́ sì ń bẹ síbẹ̀ sí látàrí bí parapò yìí olówó ni olóyè Razak Ọkọya àti aya rẹ̀ Ṣadé Ọkọya ti fọ́n àwòrán àti fọ́nrán fídíò sórí ayélujára ní ibi tí wọ́n ti jọ ń ya àwòrán tí àwọn méjèèjì jọ ń ṣeré ìfẹ́ ní orí ayélujára náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì jígan bàbá ọjà èyí tó jẹ́ gbajúmọ̀ òṣèré òun ló ti fi fọ́nrán fídíò kan nínú súnkẹrẹ fàkẹrẹ sórí ìtàkùn ayélujára tó sì kọ síbẹ̀ wípé ẹ má rò wípé erémọdé lè kó ẹnikẹ́ni tó bá fẹ́ wá sẹ́kọ̀ọ́ ó gbọ́dọ̀ dúró re látàrí bí àwọn súnkẹrẹ àti fàkẹrẹ lọ́lọ́kan òjọ̀kan ti wà léyìí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ máa kọ sí abẹ́ fídíò náà wípé à èkó kan súnkẹrẹ fàkẹrẹ kan ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká akọrin ẹ̀mí ni Big Bọ́lájí ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn bí wọ́n ti ṣe ohun ìyàlẹ́nu fún un pàápàá òjíṣẹ́ olúwa délé ògúndípẹ̀ Genesis fún mímọ rírì àti ìṣayẹyẹ ọjọ́ ìbí fún òun lára ọ̀tọ̀ àlùfáà ọ̀hún ló fi ìtàkùn ayélujára ti ìjọ CCC Genesis Global fi àwòrán àti fọ́nrán Big Bọ́lájí sórí ìtàkùn ayélujára náà níbi tí wọ́n ti ń ṣe ohun ìyàlẹ́nu fún fún ọjọ́ ìbí eléyìí tó mú òkè big bọ́lájí ṣe àtúntẹ̀ rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tí òun pẹ̀lú sì sọ wípé mo mọ̀ ọ́ lóore wòlíì mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ Koko Zaria òun ló ti ṣe ìkìlọ̀ fáwọn tí wọ́n ń gbẹ́yìn òfegè tí wọ́n ń yá aṣọ tí wọ́n ń yá ọkọ̀ kódà tí wọ́n ń ṣe bí ẹni wípé àwọn gan-an ló ní nǹkan àmọ́ tí wọ́n ń ṣe eléyìí láti máa fi ń ṣe yànga sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára ó wá sọ wípé ẹ̀kọ́ búburú gbà ó ní èyí tí wọ́n ń kọ́ àwọn ọmọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn ọ̀la àti wípé ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí máa sá eré ohun tí wọn kò tíì tó kí àwọn pẹ̀lú lè bẹ ẹgbẹ́ pé ó wá ní kí gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣerú eléyìí kí wọ́n lọ kọ́wọ́ ọmọ wọn bọṣọ kí wọ́n yé gbé ayé òfegè kí wọ́n yé yáṣọ yá ọkọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ lè wọ gbèsè nítorí wípé ó fẹ́ náwó lójú àgbo. yàtọ̀ ìyá gbogbo ẹ̀ fake life yẹn ẹ má fi báyé àwọn ọmọ wa tó ń bọ̀ jẹ́ ọmọ kéèké tó ń bọ̀ tọmọ pé wọn ti àwa mọ̀ pé ẹ̀yin ò jẹ́ nǹkan kan ẹ pọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlú mọ̀ọ́ká agbaninímọ̀ràn lórí ayélujára pàápàá lórí ọ̀rọ̀ ìgbéyàwó àti ìbáṣepọ̀ ìfẹ́ ṣùgbọ́n tí òun pẹ̀lú sì wà láì lọ́kọ ni Blessing CEO ló ti sọ wípé kò sí obìnrin tó lè yí ọkùnrin kan padà àfi tí ọkùnrin náà bá ṣe tán nítorí pé yíyí padà jẹ́ ohun tó máa ń ti ọkàn ènìyàn wá Blessing CEO ló sọ eléyìí lórí ayélujára rẹ̀ wípé gbogbo ẹ̀yin obìnrin tí ẹ bá sọ wípé ẹ fẹ́ yí ọkùnrin kan lọ́kàn padà nígbà nígbà tí ó bá wọnú ìgbéyàwó wípé irọ́ gbu ni èyí kò lè ṣẹlẹ̀ léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin sì ń kọ́ sí abẹ́ ọ̀rọ̀ náà lórí ayélujára rẹ̀ wípé Blessing òótọ́ òun ló sọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká dẹ́rìn pòṣónú Gordon òun ló ti sọ wípé kí ẹnikẹ́ni má ṣe sọ wípé kò sí ìfẹ́ òtítọ́ mọ́ o nítorí wípé ìfẹ́ òtítọ́ sì ń bẹ síbẹ̀ Gordon ló sọ èyí lórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti fi àwòrán òun màmá rẹ̀ àti àwọn ẹbí rẹ̀ kan sórí ìtàkùn ayélujára níbi tí màmá náà ti ń ṣe ayẹyẹ ìgbéyàwó màmá òun tó sì ti pé ẹni ọdún méjìlé ní àádọ́rin ìyẹn seventy two years òun ni màmá náà ń ṣe ìgbéyàwó tí Gordon ọmọ rẹ̀ rẹ̀ sì kọ síbẹ̀ wípé ìyá òun ti rí olólùfẹ́ eléyìí tó mú kí ó ṣe ìgbéyàwó nítorí náà kí ẹnikẹ́ni má ṣe sọ wípé ìfẹ́ òtítọ́ ṣọ̀wọ́n ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká Kúnlé Afod ló ti fi ìkọminú rẹ̀ hàn látàrí ọ̀rọ̀ kan tó gbé sórí ayélujára wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n á máa fẹ́ kó dára fún ọ síbẹ̀ wọ́n á tún máa kórìíra rẹ bí ògbó bá tún dé Kúnlé Afod ló fi ọ̀rọ̀ yìí sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ àpélé kan sí ìsàlẹ̀ rẹ̀ wípé ó tiẹ̀ wá sú ní báyìí àwọn ni wọ́n á ní kó dára fún ọ àwọn pẹ̀lú ni wọ́n fara hàn ní ètò mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ayélujára máa sọ wípé báyé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká adẹ́rìnpòṣónú ni princess ló ti fi ìkọminú àti ìbànújẹ́ rẹ̀ hàn lórí ayélujára látàrí bí àwọn tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ ìdẹ́rìnpòṣónú kò ṣe ràn lọ́wọ́ láti bá polongo tàbí ṣe àtúntẹ̀ ètò rẹ̀ eléyìí tó kù ọjọ́ péréte tí yóò wáyé ṣùgbọ́n tí kò sí ẹnikẹ́ni tó ràn lọ́wọ́ tó sì sọ wípé èyí jẹ́ ìbànújẹ́ ọkàn fún òun wípé òun kò ní láti máa pe gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan láti bẹ̀ wọ́n kí wọ́n b bínú kí wọ́n tó ṣe àtúnṣe ṣùgbọ́n òun kò lè gbẹ́ gbogbo ènìyàn tán nítorí náà ló ń ṣe wá sórí ayélujára láti wá fi ìbànújẹ́ òun hàn wípé ó jẹ́ ohun tó kọni lóminú pé Ali Baba Gbénga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú iṣẹ́ ìdẹ́rìnpòṣónú kò ti òun lẹ́yìn lásìkò yìí lè tó sì fa ìbànújẹ́ lọ́pọ̀lọpọ̀ fún òun. kò ní jù báyìí fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni o má ajú wa ṣe ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.